látọjọ́ ìnílò òṣùpá kọ́ má pèsè ìdílé lónìí látọjọ́ ìnílò òṣùpá o ẹ má gbé ṣàyídì èlò mọ́ ọba orí òṣùpá mi ṣàyídì mi ọba orí òṣùpá mi ṣàyídì mi ọba orí òṣùpá mi ṣàyídì mi ọba orí òṣùpá ǹjẹ́ ẹ tiẹ̀ mọ ẹni tó fún saheed òṣùpá ní ìnagijẹ tó ń jẹ́ ẹ nickname ẹ̀ tó ń pè ní òṣùpá òṣùpá òṣùpá ǹjẹ́ ẹ mọ̀ pé olóògbé síkírù àyìndé barista ló fún saheed saridon p ẹ king saheed òṣùpá ní ìnagijẹ yẹn ẹ tí gbogbo èèyàn fi wá mọ̀ sí òṣùpá ibi tí ìṣòro wà gan-an ni ibi tí barista ti pè òṣùpá saheed òṣùpá ní ọba orin tí kìí ṣe ọba Fuji gẹ́gẹ́ báwọn kan ṣe gbàgbọ́ o àmọ́ àwọn kan tún gbàgbọ́ pé bí Barrister ṣe pè ní ọba orin ọba orin Fuji náà ni barista. pè é bí olóògbé barista Síkírù Àyìndé ṣe pé Saheed Òṣùpá ní ọba orin ǹjẹ́ ohun tó tinú wọn wá gangan ni nígbà ayé wọn àbí àwọn kan náà ṣètò kan náà ṣe bákan bákan wípé nǹkan tí a lè pè táwọn olóyìnbó ń pè ní circumstantial tó fi jẹ́ pé bóyá out of emotion àbí bóyá inú wọn dùn ẹ̀hẹ́n ni wọ́n fi pè ní ọba orin ta lọ́ba fújì ta lọ́ba orin fújì ta lọ́ba orin bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tó kù náà àwọn olórin fújì gbogbo wọn náà ni wọ́n ti eh, create oyè fúnra wọn eh, kí n. Eh, wàsíù àyìndé king sule alao ṣẹ̀fíù alao náà ní ọba làwọn náà ọba náà ní wàsíù alábí pasuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tabaníkà wò dáadáa ó ti wá di pé oníkálukú ó ní tẹ̀ǹtì ẹ̀ báyìí ó ní àwọn àwọn èèyàn tiẹ̀ tó túmọ̀ sí pé kò fi bẹ́ẹ̀ sí ìṣọ̀kan gbòógì láàrin iṣẹ́ orin fuji ṣé kò wá yẹ kí ọba orin fújì kan wà ní eh, láti rí i pé ìṣọ̀kan àpọ́nlé àti ìfẹ́ tó jinlẹ̀ ó wà láàárín àwọn olórin. kí ló fà á tó fi jẹ́ wípé Saheed Òṣùpá ni olóògbé barista fi jẹ ọba orin tí kìí ṣe Wàsíù Àyìndé nígbà táwọn oníròyìn bá Saheed Òṣùpá sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan nínú Punch gẹ́gẹ́ bá a ṣe rí kà ó ṣàlàyé bí fújì ṣe ṣẹ̀ látọ̀dọ̀ Barrister ẹ̀ tóun sì wáá gbọ́ pé Wàsíù Àyìndé ò gbà é pé Barrister ló dá fújì lẹ̀ ẹ gẹ́gẹ́ bá a ṣe kà á ń bẹ̀ wọ́n ní Saheed Òṣùpá pe Wàsíù pé ọ̀gá ọ̀dọ̀ Barrister ní kíní ti ṣẹ̀ wá ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn di yánpọnyánrin ó di argument tó lágbára òun sì wí pé kó má dájà lẹ̀ kó má dàbí ẹni pé òun bá àgbàlagbà jà ẹ lòun bá yọwọ́ pé ó dá ẹ bá ti ní bó ṣe rí náà nìyẹn kò sí wàhálà ẹ wo nǹkan kì í Welcome to crossblog xtv remember to like share and follow us ṣó ní láti jẹ́ pé ìdí nìyẹn tí Barrister ṣe wò pé ẹni tó yẹ kóun fún ní oyè ọba orin ni Saheed ẹ bóyá nígbà ayé Barrister náà Barrister náà ti gbọ́ pé èèyàn kan wà tí ó gbà pé fújì wá látọ̀dọ̀ òun èèyàn kan sì wà tó ń gbóhùn gẹ̀gẹ̀ tó gbà pé fújì àtọ̀dọ̀ òun ló ti ṣẹ̀ wá ẹ ìbéèrè ni o kí lèrò tiyín ṣùgbọ́n ṣé tinútinú náà ni barista ṣe fún Saheed Òṣùpá àbí àwọn èèyàn ni wọ́n tì wọ́n láti fún Saheed Òṣùpá ní oyè ọba orin nítorí ìwé ìròyìn kan tún gbé ńgbà kan pé àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ Kọ́lá Olóòtú jáde ńgbà kan pé àwọn làwọn ṣètò bí Barrister ṣe fún Saheed Òṣùpá ní ipò ọba orin o ṣùgbọ́n Saheed Òṣùpá ti wá gbàgbé àwọn lẹ́yìn yẹn ìròyìn gbéngbà yẹn pé saheed fẹ́ ṣọjọ́ bí ẹni wọ́n sọ fún àwọn saheed sọ fún kọ́lá olóòtú ní kọ́lá olóòtú wá ní kó lọ ṣe adélẹ̀ wípé kó wá dẹ̀ yìí tó kù dáwọn sí ìsọyẹ pé barista ń bọ̀ níbi pàtí yẹn wípé àfi gbọ́dẹ̀ ṣe di ọjọ́ pàtí ti barista fi pè é ní ọbọ̀rin ẹ̀yin náà gbọ́ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ẹja gbọ́nu fọ́nrán yìí látọjọ́ ìnílò òṣùpá kọ́ má pèsè ìdílé lónìí látọjọ́ ìnílò òṣùpá o ẹ má pè ṣàyídì èlò mọ́ ọba orí òṣùpá mi ṣàyídì mi ọba orí òṣùpá mi ṣàyídì mi ọba orí òṣùpá mi ṣàyídì mi ọba orí òṣùpá mi ṣàyídì mi bàbá mi kọ́ má ṣe tàbí ìṣùgbọ́n sórí wa òṣùpá ọba orí ti dé sàrídọ́n bí ní gbèrèdè tó lárírí òṣùpá ọba orí ti dé. mo ní ká dúró. Mr. Fuji ló fò òṣùpá jọba àwọn ayé bọ́ inú gbogbo ayé ló sí tọ́lọ́tọ́rí ti ṣáà ní bàbá bàbá kò ní sọ̀rọ̀ sáà yìí ti kókó jẹ. Saheed Òṣùpá náà ló ń kéré gẹ́gẹ́ bí ọba pẹ̀lú ọtọ́rìtì yìí. nínú síkù tọ́tọ́rí ti ṣàní bàbá-bàbá kò ní sọ̀rọ̀ sáyé ìdìbò tó jẹ́ àwọn wá sọ pé tí bàbá-bàbá bá dé ẹgbọ́n náà ti lẹ́ má ṣe tí bàbá-bàbá bá dé sálẹ́ fẹ́ gbé náà ojú ẹ̀kú irọ́ ni. ọ̀sọ̀dé àbàbí wọ́n lè lè. bàbá ti sọ fún mi sáyé ìdìbò sí lóbi wọ́n lọ́wọ́ ló ṣáájú yó orin ló ṣáájú ọ̀tẹ̀ yìí ló. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.